ǹlẹ́ o adúpẹ́ fàtijọ́ adúpẹ́ ìyàwó ńkọ́ àlàáfíà ló wà gbogbo ilé ńkọ́ dáadáa ni ó wà fàtijọ́ adúpẹ́ ẹ̀kún. inú mi dùn pé o ti dé. bẹ́ẹ̀ ni mo ti ti ìrìn àjò dé mo sì dúpẹ́ pé ọlọ́run ti dáàbò bò mí. bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ aláàánú jókòó ká jọ jàre ọlọ́run kan ṣoṣo là ń sìn ṣùgbọ́n ó dùn mí pé a kò gbàgbọ́ ní ọ̀nà kan náà. ọ̀rẹ́ mi inú mi bá ti dùn tó gẹ́gẹ́ bí ìwọ bá lè jẹ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí èmi ti ní ayọ̀ ọlọ́run lọ́kàn. ìwọ ní ayọ̀ tèmi kò ní mo tilẹ̀ rí i lójú rẹ ṣùgbọ́n mi ò lè gba ìgbàgbọ́ kan náà bí tirẹ̀ òtítọ́ tó ṣe iyebíye tó sì tóbi jùlọ nínú ọkàn mi ni ìwọ kò gbàgbọ́. irú òtítọ́ wo nìyẹn ọ̀rẹ́ mi. àwa máa ń wí pé olúwa ọlọ́run wa jẹ́ ọ̀kan ṣoṣo ó jẹ́ mímọ́ ó sì jẹ́ ẹ̀mí pẹ̀lú. ìwọ ọ̀rọ̀ òdì tó tóbi jùlọ ni ìwọ wípé ó ní ọmọ àbí ọlọ́run gbéyàwó tó sì ní ọmọ bẹ́ẹ̀ kọ́ ó tì rárá mo tilẹ̀ ti di aláìmọ́ nítorí pé mo ti sọ bẹ́ẹ̀. mo gba èyí tó wí ọlọ́run kò lè gbéyàwó ṣùgbọ́n ìtumọ̀ ọ̀rọ̀ náà sì ọ́ yé lóòótọ́ ọlọ́run jẹ́ ọ̀kan náà ó jẹ́ ẹ̀mí ènìyàn kò sì lè rí ènìyàn kò lè fọwọ́ kàn án kò sì lè yé ni ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn àwọn èèyàn tí ó ti dá ó sì fẹ́ kí wọ́n fẹ́ràn bákan náà kí wọn kí ó lè rí kí wọn kí ó lè mọ̀ kí wọn kí ó sì lè fẹ́ràn rẹ̀ òun ló ṣe fi ara hàn wọ́n gẹ́gẹ́ bí ènìyàn. ní láéláé ó fara hàn bàbá wa abrahamu gideoni àti lẹ́yìn ìgbà náà kò tún fara hàn ẹnikẹ́ni ṣùgbọ́n ní àkókò yìí kò wá bẹ́ẹ̀ ó gbé ara ènìyàn wọ̀ ó wá sí ayé a sì bí i gẹ́gẹ́ bí ọmọ tuntun ó gbé àárín ènìyàn fún ọdún mẹ́tàlélọ́gbọ̀n kí wọ́n bá lè mọ̀ kò dẹ́ṣẹ̀ wọ́n sì mọ̀ wípé ọlọ́run ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn wọ́n sì rí àánú àti ìfẹ́ ọlọ́run lẹ́yìn ikú rẹ̀ ó jíǹde ó sì gòkèrè ipò rẹ̀ lé ọ̀run lẹ́yìn náà gbogbo ènìyàn lè rí ìyè àìnípẹ̀kun ọlọ́run ní ọ̀nà yìí ni ọlọ́run lè fi ara rẹ̀ hàn ó wá ní àwòrán ènìyàn a sì bí gẹ́gẹ́ bí ọmọ tuntun sínú ayé yìí nítorí ìdí èyí ni a fi ń pè é ní ọlọ́run ọmọ ṣùgbọ́n ọlọ́run kò ṣeé pín ní àkókò kan náà ó wà ní ọ̀run ẹni tí ó jẹ́ bàbá àti yẹlẹ́dà ohun gbogbo nítorí ìdí èyí ni a fi ń pè ní ọlọ́run bàbá wọ́n jẹ́ ọ̀kan náà nítorí ọlọ́run jẹ́ ẹ̀mí ní ìgbà gbogbo ni a fi ń pè ní ọlọ́run ẹ̀mí èyí jẹ́ orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí a fi ń pè ọlọ́run kan náà ọ̀rẹ́ mi èmi àti ìwọ jọ ń sin ọlọ́run kan náà ṣùgbọ́n apá kan rẹ̀ ni ìwọ ń sìn ayọ̀ tí mo ní nínú ọkàn mi jẹ́ nítorí pé mò ń sin ọlọ́run nínú gbogbo ọláńlá rẹ̀ mò ń sin ní ẹ̀mí àti ní òtítọ́ ẹ̀mí mímọ́ rẹ̀ ló mú òtítọ́ yìí wá sínú ọkàn mi nísinsìnyí mo mọ àánú àti ìfẹ́ ọlọ́run mo sì ti fi gbogbo agbára àti ìfẹ́ ọkàn mi fún un. ní ìsìn mo gbọ́ gbogbo àlàyé rẹ ọ̀rọ̀ náà sì yé mi mo dúpẹ́ o.